àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọ Joyce Meyer ló ṣe onígbọ̀wọ́ ètò tó kàn báyìí. ṣàmọ̀ Paul sọ̀rọ̀ ní oríṣiríṣi ibi nípa bí òun ṣe máa ń ru àwọn èèyàn sókè ru ìgbàgbọ́ wọn sókè ó ru wọn sókè nípa fífi wọn sí ìrántí nípa mímú wọn rántí ṣé ẹ sì mọ nǹkan tí mo rò pé ká ṣe mo rò pé ẹ máa ní ìlera tó bá jẹ́ pé lójoojúmọ́ à ń lo ìṣẹ́jú márùn-ún láti ní àkókò àròjinlẹ̀ níbi tí ẹ kàn ti máa jókòó tẹ́ ẹ sì máa ronú nípa nǹkan kan tí Ọlọ́run ti ṣe fún yín ẹ kàn jẹ́ kí á wùwà ọmọdé ká jókòó sórí àga wa ká sì sọ pé Ọlọ́run ó yà mí lẹ́nu ó yà mí lẹ́nu àwọn ibi tó pọ̀ ni mo sì lè lọ ṣùgbọ́n mi ò kàn lè lọ ní Deuteronomy orí kẹjọ dára jọjọ Ọlọ́run sọ wípé mo mú yín tọ́ nínú aṣálẹ̀ fún ogójì ọdún yìí wá láti tẹ orí yín ba ó dán yín wò láti rí ọkàn yín láti wò bóyá ẹ ò pa òfin mi mọ́ tàbí ẹ ò ní pa mọ́. ó sì sọ pé aṣọ kò gbó mọ́ yín lára bẹ́ẹ̀ ni ẹsẹ̀ yín kò wú mo sì bu omi fún yín láti inú àpáta mo sì bọ́ yín pẹ̀lú mọ́nà mo sì ṣe gbogbo eléyìí kí n bá lè yín wá sí inú ilẹ̀ tó ń ṣàn wàrà àti oyin ṣùgbọ́n nígbà tí ẹ bá débẹ̀ tí ẹ bá gbàgbé mi <laughs> ẹ gbọ́dọ̀ rántí ní kí ni báàfù yìí ń ṣe lókè bí yìí. eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi gan-an ni. àwọn ìwé àkọsílẹ̀ tí mo ti tọ́jú nìwọ̀nyí. àwọn àkọsílẹ̀ mi ojoojúmọ́ nípa ìbáṣepọ̀ mi pẹ̀lú ọlọ́run nínú ayé mi àti àwọn nǹkan tí ọlọ́run ti ṣe fún mi àwọn ìṣòro tí mo ti ní àwọn ẹkún tí mo ti sun àwọn ayọ̀ àwọn àṣeyọrí láti ọgbọ̀n ọdún sẹ́yìn mi ò fi taratara ṣe bó ṣe yẹ bóyá ní ọdún mẹ́wàá àkọ́kọ́ ṣùgbọ́n ọjọ́ kan ò lè kọjá kí n má kọ nǹkan kan sínú àwọn ìwé wọ̀nyí àwọn ìwé ìrántí mi nìwọ̀nyí. bíbélì sọ nínú ìwé málákì wípé ọlọ́run ní ìwé ìrántí nígbà tí àwọn èèyàn bá sì jókòó tí wọ́n sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ wípé ó ń kọ sílẹ̀ sínú ìwé rẹ̀ mo sì ń sọ fún yín ọ̀sẹ̀ mi yàtọ̀ gidi gan ni nígbà tí mo ṣí àwọn ìwé wọ̀nyí wò ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 1983 a ní ìṣòro owó kan tó le gidi a nílò igba dọ́là kó tó di ọjọ́ ìṣẹ́gun láti san gbèsè wa <laughs> owó tá a ní báyìí kéré ju bá a ṣe ti ní tẹ́lẹ̀ lọ ọlọ́run dára àwọn nǹkan ńlá ti fẹ́ ṣẹlẹ̀ ìjì máa ń wá síwájú ìtùnú ojú ọ̀run máa ń fi oòrùn pamọ́ ni ṣùgbọ́n oòrùn náà ṣì wà níbẹ̀ ẹ̀yin olúwa lógo. mi ò ní gbèsè kankan mọ́ báyìí torí mò ń rí àwọn owó mi san lóṣooṣù ṣùgbọ́n ọjọ́ kan wà mo sì fẹ́ kí àwọn díẹ̀ nínú yín tí wọ́n wà nínú ọjọ́ yẹn mọ̀ wípé mo ní ọjọ́ yẹn àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá mo sì wà níbí o hallelujah o gbogbo yín sọ pé ìyàlẹ́nu ó dáa eléyìí kù díẹ̀ kó ṣe mí léṣe eléyìí ṣẹlẹ̀ nínú oṣù kẹjọ ọdún 1979 ọdún mẹ́ta sígbà tí ẹ̀mí mímọ́ bà lé mi. mo ní àkọsílẹ̀ àdúrà kan ní ẹ̀yìn eléyìí ó sọ pé bàbá ní orúkọ Jésù a béèrè wípé kí o pèsè àwọn nǹkan wọ̀nyí fún wa a sì tẹ́wọ́ gbà wọ́n pẹ̀lú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ a sì dúpẹ́ síwájú àkókò fún wọn màmá Sandy àti lọ́la ìyẹn èmi àtàwọn ọmọ mi obìnrin méjèèjì nǹkan tó wà lákọsílẹ̀ mi rèé ọlọ́run mo nílò aṣọ ìfọ ojú méjìlá àwọn aṣọ ìbora tuntun mo nílò ìsàsùn tuntun ohun tá a fi ń ṣe pángolo owó fún nǹkan tó ń fi atẹ́gùn gbígbóná fún ọkọ̀ méjèèjì báyìí ò mọ bí inú mi ṣe dùn tó ṣe rí mo kọ́ sílẹ̀ lẹ́yìn àwọn eléyìí nígbà tí mo rí àwọn nǹkan tí mo béèrè fún gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ kejìlélógún oṣù kẹjọ mo béèrè fún aṣọ ìfọ ojú méjìlá lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹjọ ẹnìkan ilẹ̀kùn mi ẹni tí mi ò sì mọ̀ tó máa ń wá sí àwọn ìpàdé mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mi ò tiẹ̀ mọ̀ dájúdájú kò mọ nǹkan tó wà nínú àkọsílẹ̀ àdúrà mi ó sọ pé mo lérò pé ò rò pé mo ti ń sinwin ṣùgbọ́n mo rò pé Ọlọ́run ní kí n kó aṣọ ìfọ ojú méjìlá wá fún yín. ìyàlẹ́nu ńlá ah! <laughs> Ah! Ọlọ́run ṣàánú Joseph yìí sì kún fún oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ kò yẹ ká ẹ ti jú wípé ẹ nílò àwọn nǹkan kan nítorí pé tí ẹ bá ń ṣàìní ó máa ń ṣí ilẹ̀kùn sílẹ̀ fún Ọlọ́run láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó yanilẹ́nu jùlọ fún yín nígbà tí ẹ bá dé ìkóríta tó jẹ́ wípé ẹ lè ṣe ìtọ́jú ara yín nígbà náà ò nílò Ọlọ́run láti ṣe àwọn nǹkan yẹn fún yín o ṣùgbọ́n ìyẹn náà ò bàjẹ́ nítorí nígbà náà Ọlọ́run lè lò yín láti jẹ́ ẹni tó máa kó aṣọ ìfọ ojú méjìlá lọ fún ẹlòmíràn mo ní àǹfààní láti bùkún àwọn èèyàn ní ìsìn ó jẹ́ ìkan nínú àwọn ìbùkún inú ayé mi láti lè jẹ ẹni tó ń fi fún ni. mo gba ọlọ́run gbọ́ fún ìyẹn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. báyìí nǹkan tó yani lẹ́nu nípa eléyìí ni wípé mo ti fi iṣẹ́ àárọ̀ dálẹ̀ mi tó ń san owó dáadáa fún mi sílẹ̀ láti gbáradì fún nǹkan tí mo rò pé mo rí nínú ọkàn mi tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí eléyìí tí ọlọ́run máa pè mí sí níbi tí màá ti máa lọ káàkiri àgbáyé láti wàásù ìyìn rere èmi sì rèé tí mò ń gba ọlọ́run gbọ́ fún àwọn aṣọ ìfọ ojú mi àti ìsásùn. <laughs> ìyàlẹ́nu ìyàlẹ́nu ni ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 1989 ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n rí kókó kan nínú ọyàn ọ̀tún mi nípasẹ̀ àyẹ̀wò ọyàn mo sì ní láti ṣe iṣẹ́ abẹ kan ó pàpà jẹ́ àìsàn jẹjẹrẹ ó jẹ́ irú àìsàn jẹjẹrẹ tí ó máa ń tètè káàkiri ara ẹni torí náà wọ́n ní láti gé ọyàn mi kúrò lónìí mò ń lọ sílé ìwòsàn kí wọ́n lè gé ọyàn ọ̀tún mi kúrò ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ gbọ́ fún mi àwọn ẹ̀mí òkùnkùn láti ọ̀run àpáàdì ti kọjú ìjà sí mi ẹ̀rù ìjáyà ilé jẹun àìlókun gbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run gbà mí là nínú gbogbo àwọn ìmọ̀lára òdì wọ̀nyí ní aago márùn-ún àárọ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n 1989 bí mo ṣe ń lọ mo ní àlàáfíà àti ayọ̀ mò ń lọ ní orúkọ jésù à ń gbàdúrà mo gbàgbọ́ pé mo máa gba èsì rere kò sí àrùn jẹjẹrẹ ní ibòmíràn mi ò sì ní nílò ìtọ́jú kankan sí i. ẹ mi ò ní láti gba ìtọ́jú kankan sí o ìyẹn ti jẹ́ ọdún méjìlélógún sẹ́yìn mo dẹ̀ ṣì wà níbí. ṣùgbọ́n mo rántí bí ẹ̀rù ṣe bà mí tó. lẹ́yìn náà mo fẹ́ ka eléyìí fún yín torí pé mo rò pé eléyìí ṣe pàtàkì eléyìí panilẹ́rìn bákan wọ́n ní nígbà tí mo jí tí oògùn tí wọ́n fi kùn mí lóorun bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ ṣé ni mò ń wàásù mò ń sọ̀rọ̀ nípa Jóòbù mo sọ àsọtẹ́lẹ̀ fún arábìnrin kan mo sì ń sọ wípé èní ni ọjọ́ tí Olúwa ti dá èmi yóò yọ̀ n ó sì dunnú nínú rẹ̀. mo padà lọ sílé láàrin ọjọ́ méjì mi ò kọ́ eléyìí sílẹ̀ ṣùgbọ́n mo dúró mo sì ra àwọn nǹkan díẹ̀ lójú ọ̀nà lọ sí ilé ara ò rọ̀ mí rárá mi ò lè lo apá ọ̀tún mi ọlọ́wọ́ ọ̀tún sì ni mí torí náà ìyẹn lẹ ẹnìkan ní láti ṣe irun mi ràn mí lọ́wọ́ láti múra mi ò tiẹ̀ lè fa pátá ara mi sókè nígbà tí mo bá lọ sílé ìgbọ̀nsẹ̀ gbọ́n mo nífẹ̀ẹ́ Ọlọ́run gidi gan ni ìfẹ́ mi sì kò dínkù níbi àgbélébù ju nínú àwọn àsìkò ológo lọ bó ṣe lè tó mo gbàgbọ́ pé mo rí ìfẹ́ gbà sí látọ̀dọ̀ Ọlọ́run nínú àwọn ọjọ́ tó le wọ̀nyẹn ju bí mo ṣe ti rí nígbà mìíràn nínú ayé mi lọ mo ní láti máa gba ìtọ́wò díẹ̀ nípa bí ó ṣe rí láti ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀ nínú ìjìyà rẹ̀ ṣé lè dára ṣé mi ò máa mú orun kùn yín ó dáa lẹ́yìn iṣẹ́ abẹ náà mo ní àwọn àpò méjì tó ń jáde láti ẹ̀gbẹ́ mi tó kún fún ẹ̀jẹ̀ àti omi <laughs> ẹ̀mí mímọ́ rán mi létí wípé nígbà tí jésù wà lórí àgbélébù ẹ̀jẹ̀ àti omi jáde láti ẹ̀gbẹ́ tiẹ̀ náà mo kàn gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run wípé mo ń dókùú sí ara ni báyìí ẹ gbọ́ eléyìí torí eléyìí máa ran àwọn èèyàn díẹ̀ lọ́wọ́ mo béèrè lọ́wọ́ ọlọ́run bóyá mi ò ní jẹ́ obìnrin pípé mọ́ nítorí ìkan nínú àwọn èèyàn mi ti lọ ohun kan sì wá láti ìsàlẹ̀ mímí tó sọ wípé rárá o nítorí o jẹ́ pípé nínú Kristi. torí náà mo fẹ́ sọ fún obìnrin kankan níbí yìí obìnrin kankan tó ń wò mí tí ẹ bá ní irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí yín ẹ ti pàdánù ọ̀yàn kan tàbí méjì tàbí apá ara yín mìíràn sí àrùn kárùn kankan ìyẹn ò sọ yín di àìpé o nítorí tí Kristi bá jẹ́ olùgbàlà yín ẹ jẹ́ pípé nínú rẹ̀ tẹ́ ẹ bá sì jẹ́ àpọ́n ẹ jẹ́ pípé nínú Kristi tí ẹ ò bá ní ọmọ kankan ẹ jẹ́ pípé nínú Kristi tí ọkọ yín bá ti kọ̀ yín sílẹ̀ ẹ jẹ́ pípé nínú Kristi o a lè nígboyà nínú ẹni tí a jẹ́ nínú rẹ̀ àmín. eléyìí ni ìwàásù àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ṣe lórí ìjà. mo tẹ̀ jáde mo jókòó mo sì tẹ̀ fún rárá mi lórí ẹ̀rọ ìtẹ̀wé kékeré mi níbẹ̀ yẹn ìyẹn mà dára gan o ìwàásù mi kékeré lórí ìjà ẹlẹ́dàá mi o. ìgbà yẹn ni mo kọ́kọ́ gba ìṣípayá nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti gbé nínú àlàáfíà. ó dáa gbọ́dọ̀ rí eléyìí eléyìí dára jọjọ eléyìí ni ààwẹ̀ àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ yàn fún mi ó sì jẹ́ nínú oṣù kejì ọdún 1982 mo bẹ̀rẹ̀ àwẹ̀ kan mo gba àwẹ̀ fún ọjọ́ méjìdínlọ́gbọ̀n láàrin ìgbà yẹn mo ní kí ọlọ́run kọ́ mi bí mo ṣe lè nífẹ̀ẹ́ àwọn èèyàn torí ó dá mi lójú pé mi ò mọ̀ ọ́ ṣe. ó ń rèé nígbà tí mo já àwẹ̀ náà mo ṣe àkọsílẹ̀ eléyìí eléyìí wà fún ríìkì àti dọ́nà <laughs> ríìkì pè mí lónìí láti sọ fún mi wípé wọ́n ra tábìlì kan fún mi àti pé èmi àti steve máa pín yàrá kan nínú ilé ibi iṣẹ́ tuntun. <laughs> mi ò retí ìyẹn ṣùgbọ́n dájúdájú ìbùkún ló jẹ́. ṣùgbọ́n nǹkan tó yani lẹ́nu jùlọ níbẹ̀ ni pé ó tún sọ fún mi pé ọlọ́run fi sí òun lọ́kàn láti fàmì òróró yàn mí. mo mọ̀ náà ìfẹ́ ọkàn ọlọ́run lélẹ́yìí ọlọ́run ti fi eléyìí sí mi lọ́kàn gẹ́gẹ́ bí ìfẹ́ inú gidi mo sì ti ń gbàdúrà fún gan mi ò sọ fún ẹnikẹ́ni. <laughs> ṣé o rántí ìyẹn nígbà tí o fi àmì òróró yàn mí? ṣé ẹ mọ̀ iṣẹ́ ìránṣẹ́ wa bẹ̀rẹ̀? ní life christian center mo bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ bíbélì ní ilé nínú ilé mi lẹ́yìn náà ni mo pàdé wọn màá fẹ́ kí wọ́n dìde mo sì kàn fẹ́ kí ẹ pàtẹ́wọ́ fún wọn torí wọ́n ràn mí lọ́wọ́ láti ní ìbẹ̀rẹ̀ ń jẹ́ lè dìde jẹ́ kí gbogbo èèyàn rí yín. mi ò mọ iye àwọn àlùfáà ọkùnrin tí wọ́n lè gbà mí mọ́ra mò ń sọ fún yín ìbáṣepọ̀ wọ́n yàtọ̀ ọmọdún mẹ́rìndínlógójì ni mí ọmọdún mẹ́rìndínlọ́gbọ̀n ni òun á sì jọ rò pé a mọ gbogbo nǹkan ìkankan nínú wa ò sì mọ nǹkan kan. kù díẹ̀ mo ti fẹ́ ṣetán ní ibí ẹ wo nǹkan mìíràn tí mo ní níbí ìkan tún rèé o òun rèé hand of hope ẹ̀ka iṣẹ́ ìránṣẹ́ wa nìyẹn ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1993 mo lọ́la kan lálẹ́ àná wípé mo tún lóyún o <laughs> mo sì ti ní ọmọ ọwọ́ kan tẹ́lẹ̀ mo sì ń rò pé báwo ni mo ṣe máa bọ́ ọmọ ọwọ́ méjì. lẹ́yìn náà nígbà tí mo jí ọlọ́run fi hàn mí wípé mi ò ní láti yọnu nípa rẹ̀ nítorí wípé ọmọ ọwọ́ tí mo ní tẹ́lẹ̀ jẹ́ iṣẹ́ ìránṣẹ́ torí móhùnmáwòrán tí ọmọ ọwọ́ kejì sì máa jẹ́ iṣẹ́ ìyìnrere tí a máa pè ní hand of hope ọmọ ọwọ́ kìíní sì máa bọ́ ọmọ ọwọ́ kejì. kan nínú ohun tó bá wọlé sínú iṣẹ́ ìránṣẹ́ wa mo rò pé a lè fi bíi mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n dọ́là lọ́dọọdún sínú bíbọ́ àwọn aláìní àti ríran àwọn tẹ́bi ń pa lọ́wọ́ àti wíwàásù ìyìnrere àti ṣíṣe àwọn ìwé a sì ní ilé àwọn ọmọ aláìlóbìí mọ́kàndínláàdọ́ta lọ́rọ̀ kan ṣé ẹ sì mọ̀ gbogbo nǹkan tí mo lè sọ ni pé ó yà mí lẹ́nu mi ò mọ bí mo ṣe lè sọ fún yín bí ó ṣe yà mí lẹ́nu tó àní a lè ran àwọn ènìyàn lọ́wọ́ káàkiri àgbáyé <laughs> ọ́fíìsì eléyìí dára gbogbo eléyìí wà nípa ààrẹ mi wá ń kọ́. <laughs> ṣé mo lè sọ nǹkan kan fún yín ká ní ẹ ṣe àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ayé yín ni àti gbogbo ìsásùn kéékèèké tí ọlọ́run ti pèsè fún yín àtàwọn aṣọ ìfọ̀ ojú wọ̀nyẹn àti gbogbo àwọn àṣeyọrí kéékèèké àtàwọn ilẹ̀kùn tí ó ṣí sílẹ̀ fún yín àti ojú rere tí ó fi fún yín nígbà tí ẹ bá ní àwọn ọjọ́ burúkú wọ̀nyẹn lè gbé àpótí tí yín náà jáde kí ẹ sì ya ara yín náà lẹ́nu lẹ́ẹ̀kan sí i. ti ṣe fún wa a máa ń gbàgbé àwa máa ronú wípé mo nílò eléyìí mo sì nílò ìyẹn mi ò sì mọ ìdí tí ọlọ́run ò ṣe ṣe nǹkan kan nínú ayé mi ọlọ́run ò sì ṣe nǹkan kan o. tí ẹ bá fẹ́ mọ òótọ́ mo rò pé bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run nífẹ̀ẹ́ wa láì nídìí ọ̀rọ̀ wa yé ó dájú wípé irú àwọn nǹkan bẹ́yẹn máa ń bà lọ́kàn jẹ́ díẹ̀. lẹ́yìn náà mo tẹ̀síwájú láti sọ àwọn nǹkan mìíràn nípa hand of hope ó sì sọ̀rọ̀ nípa à ń gbìyànjú láti wádìí lọ́wọ́ ọlọ́run bóyá ká lọ sórí móhùnmáwòrán a ò mọ̀ bóyá ó yẹ ká lọ sórí móhùnmáwòrán àbí ká má lọ. ọlọ́run ṣe ká lọ sórí móhùnmáwòrán a ní ìpàdé tó dáa yàtọ̀ lónìí. ní west county àwọn èèyàn márùnlélọ́gọ́rùn-ún ló jáde wá àsìta ọ̀pọ̀lọpọ̀ kásẹ̀tì tó dín díẹ̀ ní irinwó dọ́là. ìyàlẹ́nu. àsìkò títọ́ láti tún rú nǹkan papọ̀ ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní sinmi sísàlẹ̀ o. nǹkan wọ̀nyí sínú ilé yín láti ràn yín létí pé ní gbogbo ìgbà tẹ́ bá ti rí tó pín yàkín yá tún jìn pọ̀ lẹ́ẹ̀kan sí o. <laughs> ṣé mọ̀ ó wù mí kí n lè sọ fún yín bí ìbùkún orí wa ṣe pọ̀ tó. wọ́n fi eléyìí ránṣẹ́ sí mi lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn níbi iṣẹ́. òrùka iléèwé girama mi lélẹ́yìí ẹ̀ ń wò pé kí ló wá ṣe pàtàkì nípa ìyẹn nígbà tí mo ṣetán níléèwé girama ní àádọ́ta ọdún sẹ́yìn bàbá mi kọ̀ láti ra òrùka iléèwé fún mi ó sì jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ gidi gan ni ó sì jẹ́ nǹkan ìtìjú fún mi torí gbogbo àwọn ọmọ yòókù ló ń fi àwọn òrùka wọn hanra wọn èmi ò sì rí kan gbà wọn ò jẹ́ kí n ya àwòrán iléèwé wọn kọ̀ láti ra aṣọ ayẹyẹ ìparí ẹ̀kọ́ fún mi òun sì rèé òrùka yìí di tèmi ní àádọ́ta ọdún lẹ́yìn tí mo parí ẹ̀kọ́ mi kò sí orúkọ lórí ẹ̀ mi ò tiẹ̀ mọ bí ẹnikẹ́ni ṣe mọ ibi tí mo ti lọ sílé ìwé wọ́n ní láti mọ orúkọ mi àkọ́kọ́ eléyìí tó jẹ́ Pauline àti orúkọ bàbá mi torí náà ẹnìkan Ọlọ́run ní láti lu ẹnìkan láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ẹnìkan sì ṣe gbogbo wàhálà náà láti rí i pé mo rí òrùka mi gbà ṣùgbọ́n ṣé mọ nǹkan eléyìí ò kì í ṣe nípa ẹnikẹ́ni ṣé mọ nǹkan tí Ọlọ́run sọ fún mi lẹ́yìn àádọ́ta ọdún mo sì ń ṣe àtúnṣe <laughs> ó tún ti fún mi ní ìrántí mìíràn mo máa fi sínú àpótí mi o. Chris Kane sọ fún mi lónìí nígbà tá à ń jẹun ọ̀sán ó ní òun mọ nǹkan tí mo lè ṣe kí omi lè tẹ àpótí yẹn. ṣé ẹ mọ nǹkan Ọlọ́run ò kì í bọ̀wọ̀ fún ẹnikẹ́ni o ohun tó bá sì ṣe fún ẹnìkan dájúdájú ó máa ṣe é fún ẹlòmíràn nǹkan tí mo sì fẹ́ fi yé yín ní àṣálẹ́ yìí rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kéékèèké ló wà nínú ayé wa tí a máa ń rò pé wọ́n kàn jẹ́ kòǹgẹ́ lásán tí wọ́n wá láti ọ̀dọ̀ Ọlọ́run mo sì fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan wọ̀nyẹn mo sì fẹ́ kí a sọ wọ́n di nǹkan bàbàrà dípò sísọ gbogbo ìṣòro kéékèèké ayé wa di nǹkan bàbàrà tàbí gbogbo ìnira kéékèèké tí a bá ní ẹ jẹ́ ká sọ gbogbo nǹkan tí Ọlọ́run bá ṣe di bàbàrà bó tilẹ̀ jẹ́ wípé ó kéré màá fún yín ní àwọn àpẹẹrẹ díẹ̀ àwọn nǹkan yìí máa ṣẹlẹ̀ sí yín ní gbogbo ìgbà ẹ̀mí mímọ́ ló ń darí wa a ò sì ṣàkíyèsí rẹ̀ rárá a máa rò pé kí ló dé tí mo ṣe ronú nípa ìyẹn eléyìí má ṣe kò ń gẹ́ o ǹjẹ́ yẹn ò rí bákan bí? Hmm. rárá o ọlọ́run ni ìyẹn jẹ́ fún yín láàrin gbogbo ayé yín ẹ sì ní láti ní ohun ìlú òkè nínú yín láti lè sọ pé láàrin gbùngbùn ṣùgbọ́n mo ní díẹ̀ nínú mi nítorí náà ọlọ́run ni láàrin gbùngbùn ní kíkún ní pípé láàrin gbùngbùn ayé yín tó ń ṣe àwọn iṣẹ́ ìyanu lójoojúmọ́ ó sì yẹ kí á tiẹ̀ ní ọ̀wọ̀ tó kéré jù lọ nípa ìyàlẹ́nu àmín ó yà mí lẹ́nu wípé mo ní àwọn ọ̀rẹ́ ẹ wò mí mo fẹ́ sọ nǹkan kan fún yín ìgbà kan wà tí mi ò rí lé gbé èmi <laughs> mo lóyún àkọ́bí mi nígbà náà ọkọ mi ti fi mí sílẹ̀ ó ti ń bá obìnrin mìíràn gbé mi ò lè padà lọ sílé torí bàbá mi jẹ́ afipábánilòpọ̀ mi ò ní ọ̀rẹ́ kankan rárá ṣé ìyẹn yẹ yín mi ò lọ́rẹ̀ẹ́ kankan onídìrí mi sọ pé o lè wà gbé pẹ̀lú èmi àti ìyá mi tó fi máa bímọ torí mo ní láti fi iṣẹ́ sílẹ̀ ní oṣù mẹ́sàn-án ọ̀sẹ̀ mẹ́rin kọjá kí n tó bímọ ìyẹn eléyìí tó dàgbà jù tó jókòó síbẹ̀ yẹn. mo ṣàìsàn nígbà tí mo bímọ tán mi ò tọ́jú ara mi rárá mo kàn sanra díẹ̀ ní ní gbogbo ìgbà tí mo fi lóyún gbogbo nǹkan ló ti tán ní ara mi ihò mẹ́sàn-án ló wà nínú ẹnu mi lẹ́yìn tí mo bí ọmọ náà tán ọ̀pọ̀lọpọ̀ èèwọ̀ wà lára mi torí mo ní àrùn kan nígbà tí mo sì jáde nílé ìwòsàn pẹ̀lú rẹ̀ mi ò tiẹ̀ ní òye ibi tí mo máa lọ gan-an ọkọ mi àkọ́kọ́ ti wá wo ọmọ náà tó ṣàǹtẹnumọ́ pé kì í ṣe tòun nígbà tí ó bá obìnrin mìíràn gbé mo sì máa ń wọ ọkọ̀ kọjá ní ilé tí wọ́n jọ ń gbé láràárọ̀ nígbà tí mo bá lọ síbi iṣẹ́ mo mọ bí ó ṣe rí láti ní ìnira o mo mọ bí ó ṣe máa ń rí lára nígbà tó bá dàbí ẹni wípé inú yín fẹ́ dà síta mo mọ bó ṣe máa ń rí tí nǹkan bá dàrú fún ẹni tó sì dàbí pé ayé yín ti fẹ́ bàjẹ́ tán ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún yín mo tún mọ bí ó ṣe máa ń rí tí ọlọ́run bá ṣiṣẹ́ nínú ayé yín àti tí ó bá fún yín ní ìlọ́po méjì fún ìṣòro yín ṣé ẹ lè gbàgbọ́ pé ẹnìkan tí mi ò tiẹ̀ mọ̀ rárá rárá ní láti gbà mí sínú ilé wọn mi ò tiẹ̀ ní owó tó tó láti lọ sọ́dọ̀ dókítà láti lọ ṣe ìwádìí nǹkan tí àwọn ewu ara mi wọ̀nyẹn jẹ́ <laughs> ẹ mo ti ní àwọn ọ̀rẹ́ díẹ̀ báyìí nínú yín ló máa gbà mí sílẹ̀ tí mo bá nílò ibi láti lọ. ìyàlẹ́nu. mi ò ní ilé láti gbé o. èmi àti ẹdáfídì mo gbé ẹ jáde pẹ̀lú aṣọ péńpẹ́lẹ́ pupa rẹ ni o. ẹ̀rù rẹ̀ bà mí gidi gan ni nítorí mi ò ní ẹ̀kọ́ kankan rárá mo gbìyànjú láti wẹ̀ fún níṣẹ́ ni mi ò tiẹ̀ lè fọwọ́ kàn án. a ò ní ìwé kankan a ò ṣe mọ̀ mí o ilé ìwòsàn ni mo gbà lọ mi ò lówó kankan láti ṣe lọ́nà tó yẹ ṣùgbọ́n ní ìsìn <laughs> ó ń sá káàkiri àgbáyé tó ń ṣe iṣẹ́ ìyìn rere ọlọ́run sì ti lò láti bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan ní gbogbo àgbáyé a ò ní ìbẹ̀rẹ̀ tó dára ṣùgbọ́n à ní ìparí tí kò bàjẹ́. àmín. ẹ ń sọ pé tí kì í bá ṣe ọmọ bíbí inú déèfù kí lérè tí orúkọ rẹ̀ ń jẹ́ dáfídì nítorí nǹkan tí ọlọ́run fi sí mi lọ́kàn láti pè é nìyẹn mi ò sì sí ìmọ̀ déèfù nígbà yẹn. ìyàlẹ́nu. kí lẹ́yìn rò. nìkan pariwo níbí lálẹ́ yìí. mò ń sọ fún yín ọlọ́run yín káàkiri ó wà nínú yín ó wà láyìíká yín ó wà lórí yín lábẹ́ yín ó ń lé yín ó ń tẹ̀lé yín. ẹ <laughs> eh, mi mọ̀ bóyá mo lè forí tì fún ọjọ́ kan sí ni. <laughs> Ah, jésù jésù jésù jésù jésù. ìyàlẹ́nu. Ǹjẹ́ ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ Ébérù orí kìíní ẹsẹ̀ kẹta sọ wípé Ọlọ́run ń mú dúró ń ṣètọ́jú ó ń darí ó sì ń yí ilé ayé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó lágbára ńlá ìyẹn túmọ̀ sí wípé oòrùn dúró síbẹ̀ torí pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ni òṣùpá dúró síbẹ̀ torí pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún àwọn ìràwọ̀ ní jábọ́lé wa lórí ní alẹ́ yìí torí pé Ọlọ́run dì wọ́n mú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó lágbára òkun ò kọjá àwọn erùpẹ̀ nítorí pé Ọlọ́run ti pa á láṣẹ kí ó dúró síbẹ̀ ìyàlẹ́nu. mo sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí tó lọ bẹ́yẹn bẹ́yẹn náà àní nínú àpáta andisi àdán kan wà tí kò ju èso kínkínní kan lọ. ẹgbẹ̀rún mẹ́wàá onírúurú àwọn ẹyẹ ló wà. ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbàrún oríṣiríṣi àwọn kòkòrò ló wà lágbàáyé a sì kàn ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni. oríṣi ẹgbẹ̀rún mẹ́ta àwọn ejò ló wà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa òkùnkùn fẹ́ràn wọn àní ọlọ́run ìyàlẹ́nu ni ọlọ́run wa ó kàn yanilẹ́nu ni ó yanilẹ́nu jọjọ. ẹ tí ẹ bá ní ẹ̀dùn ọkàn lónìí tí ẹ ń ṣiyèméjì lórí bóyá nǹkan máa dára sí i mo fẹ́ ka ìtàn ìrètí yìí fún yín eléyìí tí bíìlì fi ránṣẹ́ sí wa. ó sọ pé láìpẹ́ yìí ìyàwó mi ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n àti ìyá àwọn ọmọ wa obìnrin márùn-ún tí gbogbo wọn ò kọjá ọdún mẹ́jọ jìyà àrùn ọkàn lójijì nígbà tí ó ń ra ọjà ní òde ìlú <clears throat> Ìdá àádọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún àwọn tí irú àìsàn yìí bá ṣẹlẹ̀ sí máa ń kú láàárín ìṣẹ́jú mélòó kan ni. Nígbà tí màá fi dé ilé ìwòsàn tí ó wọ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ karùn-ún ló wà wọ́n sì sọ fún mi pé kí n lọ máa ṣètò sílẹ̀. Àlùfáà wá wọ́n sì gba àdúrà ìkẹyìn fún un. Wọ́n fi sínú ipò òtútù kí wọ́n bàa lè gba àwọn ẹ̀yà ara rẹ̀ là. Wọ́n sọ fún mi pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn tí wọ́n bá wà nínú irú ipò tí ó wà ó máa ń wo Joyce lójoojúmọ́ torí náà mo sá jáde láti lọ ra ìwé Get Your Hopes Up mo sì kà á fún nígbà tí ó wà nínú ipò náà. ó já sí pé ọgbọ́n inú ìwé náà ràn mí lọ́wọ́ láti forí tì í bí àwọn ìṣẹ́jú náà ṣe ń rékọjá. bí mo ṣe dẹ́kun kíkà á Ọlọ́run wọlé wá ó mi àwọn ìka ẹsẹ̀ rẹ̀ ó la ojú rẹ̀ ó sì ṣe nǹkan tí kò ṣeé ṣe. mò ń lọ sí ilé ìwòsàn láti lọ gbé e ní àkókò yìí ẹ ràn mí lọ́wọ́ láti mọ bí Ọlọ́run wa ṣe tóbi tó. a dúpẹ́ wípé ẹ fún wa ní ìrètí yìí. ha ìtàn ìyàlẹ́nu gbáà lélẹ́yìí. ṣé àmọ́ tí ẹ bá gbìyànjú láti gbé ìrètí yín sókè àwọn nǹkan kọ̀ọ̀kan máa bẹ̀rẹ̀ sí ní yípadà nínú ayé yín. ìgbàgbọ́ máa pọ̀ sí ayọ̀ máa padà àlàáfíà sì máa jọba. ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọjọ ismail ló ṣe onígbọ̀wọ́ ètò tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí